أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يظلم الناس شيئا ولكن الناس أنفسهم يظلمون ويوم يحشرهم كأن لم كأن لم يلبثوا إلا الساعة من النهار إلا ساعة من النهار يتعارفون بينهم ويقدر الذين كذبوا بلقاء الله ويقدر الذين كذبوا بلقاء الله وما كانوا مهتدين وإما نرينك بعض الذين عدهم أو نتوفينك أو نتوفينك فإلينا مرجعهم ثم الله شهيد على ما يفعلون ولكل أمة رسول فإذا جاء رسولهم قضي بينهم بالقسط قضي بينهم بالقسط وهم لا يظلمون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل لا أملك لنفسي ضرا ولا نفعا لا أملك لنفسي نفعا لا أملك لنفسي ضرا ولا نفعا كوانا kìí ṣe pé wọ́n dọ́lọ́run sẹ̀ lọ́lọ́run fi pa wọ́n àsìkò tí a ló tó àsìkò tí a náà ń bọ̀ wá bá wa àbádì náà lálọ́ jábẹ̀ òníyọ́ kàn ọlọ́mọ́sálá yìí bá ní dáríjì gbogbo àwọn tó ti lọ lókun mùsùlùmí ó fi dórí ọmọ ìyá wa Sulaiman tóun náà lọ darapọ̀ má àwọn tó ti lọ ní òní ọlọ́run bá ní ṣàforíjì fún gbogbo ohun tí ó fi lẹ̀ ọlọ́run àbíọ́ ọlọ́run bá ní tọ́jú wọn omi dórí àáfàá rẹ̀ tọ́ lọ ṣáájú ẹ̀ ọmọ ìyá mi ọ̀nà ẹ̀ṣẹ̀ lọ sheikh isaac ọlọ́run bá ní kẹ́ wọn ọlọ́run ní ṣàánú gbogbo wọn omi dọ́dọ̀ àáfàá wa gbà gbogbo wọn ń lọ tí wọ́n lọ darapọ̀ mọ́ ọlọ́run bá ní ṣàlékún kẹ́ rẹ̀ fún wọn o wọ́n bá náà o àwa náà kú palẹ̀mọ́ tí a dáwà fi palẹ̀mọ́ ló kù oníṣẹ́ rí o àbádìtọ́ jálà wọn tó lọ náà ní ti àná jálùwà oníyọ́ jálùwà o ọlọ́run kó ṣàánú wa ọlọ́run ò tí ìdákẹ́ǹbì àti sinmi lánàá lórí ọ̀rọ̀ àwọn agbàmọ́gbòfin akọ̀. mọ́ gba òfin òun lọ́lọ́run ń sọ̀rọ̀ wọn fún wa. ọlọ́run kìrẹ̀ wípé bóun bá mú ẹni tó hùwà náà tóun bá jù sínú náà déédéé ni kìí ṣàbòsí bóun bá sì mú ẹni tí ó hùwà ọmọ àlìjánná náà. tóun fi sálì jánà òun dọ́lá ni kee ti abusi. nítorí nǹkan kan ọ̀dọ̀ràn àyàn fún ọlọ́run máa lílé ìbáàdì. máa lílé ìbáàdì alẹ́ yìí kó wà yìí. ìtọ́dọ̀ràn àyàn fọlọ́run ò sí láyé. máa كلا ولا داعي لديه ضائع كلا ولا داعي لديه ضائع gbogbo tí kálukú wa bá ti ṣe láyé èyí tó gbé kò sí ìwọ ni ọmọ ọmọ tó máa ṣe lọ́dọ̀ ọlọ́run kò sí tá ṣe láyé tó gbé gbogbo ẹ̀mí bá ní fi pamọ́. ìyẹn dìbò fàdà ilé àwọn ọmọ ìmọ̀ ọ̀hún. فبفضله وهو الكريم الواسع فبفضله وهو الكريم الواسع bọ́lọ́wọ́n bá jẹ nìkan yà ń torí pọ́sẹ̀ déédé ni tó sì kẹ́ nìkan torí wípó sí ọlá ni. Mm. àdídì yìí àwọn olórin فبفضله وهو الكريم الواسع فبفضله وهو الكريم الواسع ọba ọlọ́lá tó fẹ́ ń kẹ lọ́lọ́ kìí ṣe pálí jánà tí ó fọ máa ná sí òsì má ọbẹ̀ ṣùgbọ́n iṣẹ́ tí kálukú bá ṣe déédéé ẹ̀san rẹ̀ náà láàmà fún un. ọlọ́run fi ní bóun bá wá jẹ àwọn tí ò gbọ́ tí wọn tẹ̀lé ọ níyà kèé sàbòsí toró wọn ọlọ́run la yẹdùlímù náà sàṣẹ à. ọlọ́run lé mi èé sàbòsí sí ìyàn bí ti wulẹ̀ kọ́ mọ́. ọlọ́run lẹ́yìn ilẹ̀ ara yín. ìṣàbòsí sórí ara èèyàn ní kọ́lọ́hún ó pé á ṣe nǹkan ká má ṣe ó ti ṣàbòsí sórí ara rẹ ọlọ́hún ó pé ká jìnnà sí nǹkan kọjá pé bẹ́ẹ̀ lásùn mọ́ ó ti ṣàbòsí sórí ara rẹ ọlọ́hún ní walakinna nasa. ọlọ́run lára ṣàbòsí sí. لكن ولكن الناس أنفسهم يظلمون ọlọ́run lára yín òun lẹ́yìn ọmọ èèyàn òun lẹ́yìn máa ń ṣe àbòsí sí bẹ́ẹ̀ sì làbòsí ànábìjọ́ yá pé volumatun lọ́mọdékèyà òkùn ni ó jẹ́ fún ẹni tí bá ń ṣe tọ́ba díjọ́ àlìkèyàmà òkùn òkun òun làbòsí àbòsí dúlùmọ̀ tó ń yàwó màlìkìyà òun ni òfin yẹ kọ́mọ èèyàn kọ́ ya alábòsí nítorí ìyà tí ń bẹ́ńbẹ́ àti pọ́lọ́n subhanahu wa ta'ala kèé sí lẹ́yìn alábòsí. bọ́ ọ ń fàbò sí iṣẹ́ nǹkan tó ń rí wípé ọ́n dọ́gba ọlọ́run di ọ́ni ọ́n di ọ́ni èyí ṣe pọ́ pẹ̀lú ẹ pa ọ́ pẹ̀lú ẹ̀fọ́ tí mo ṣe náà dáadé ìbọn ọlọ́run rí mi ó ṣe ń jẹ́ ọmọ ọ́n di ọ́ni iná ọlọ́run lémi àtà ìdá àkázàwó lábùyọ̀pẹ̀ tó wọn ọlọ́run ó fi gbá mú bóun bá gbá lábòsí mú tán à kò sí tó lè jagbà lọ́wọ́ wọn lọ tí ó jagbà kò sí kò sí nǹkan náà àpótí abádẹran mọ́lẹ̀ tọba ajá kùrù tọ́ lọ mọ́yàn lọ ọ̀pọ̀ ọ̀fà látàlú ọjà lórí sùnmáyàn lọ láwa ń lé kiri bó láti rí mú ah, ọlọ́run ní bí òun bá ti mú alábòsí so ó lè já ó lè bọ́ mímí ọlọ́run lọ aláwọ̀sá ọlọ́run ló lè bọ́ mọ́ lọ ọ̀dà fún òyìn kó jìnnà sábòsí ṣíṣe marhaba aláwọ̀sá ọmọ èèyàn ní máa ń ṣe ẹ̀yin lẹ̀ máa ń gbé ẹ̀bí fún aláre ẹ̀yin lẹ̀ fi agbọn alágbọ̀n di obì olóbì ẹ̀yin lẹ̀ lọ kó ilé iní ẹran ẹ lọ dàlí ẹṣin àwọn ọmọ wò pé ẹṣin náà ti ń sùgbẹ́ kórókóró ni ẹni mọ̀ pọ̀ mí èèyàn ló kó iní ẹran ọlọ́dà máa tẹ́ sí. ṣiṣẹ́ yín nù ẹ̀yin lẹ́pẹ́ igbágún lónìí ọba tún dọ̀la ẹ̀tún ní ògùn mọ́ ẹ̀yin nù ẹ̀yin lẹ́lẹ́nu mẹ́fà méje ọlọ́run ní wà láàkí náà sa àrùbúta wọn ọlọ́run lẹ́yìn ni ẹ máa ń ṣe àbùsí. Si fúnra yín èmi ọlọ́run èmi èyí ti ọba alábùsí. wàyà ọmọ ya ṣùgbọ́n kàálàmìyà nígbà tó ilẹ̀ ta àjàmìnà náà. ọlọ́run tún dá wa padà ó ní wa ànábì. yàwó mẹ́yà àjọ ó fún un ní násìbù. tàwọn ọmọ akéwù ó pè ní wàyà ó mà torí múdímọ́rù kan tó wà ń bẹ̀ ni abo nǹkan kan ń bẹ̀ níta abo ń bẹ̀ ni wọ́dúkúrí yàwó hàn. wàyà yà á. láwọn létí láwọn èèyàn létí ọjọ́ tọ́mọ èèyàn jẹ ìka rẹ̀ dégbọ́ ńgbọ́ ọba rí wẹ́sẹ́ ọmọ èèyàn fọwọ́ gbárímú jọ náà máa lè ha abẹ́lì kìtà bò láyé ọgá dérò sọ bí àtàrò aláàtẹ̀wọ̀n irú rèé wa láyé bọ́bá wù ọ́ tó ọ̀fẹ́ wọn máa ń tó di inú fáìlì ó lè jóná wọn máa ń jó lọ́dọ̀ wá ń bì wọ́n bá kọ́ ọ́fíìsì jóná ó ti dojú owó rú mi wọ́n kò ti jóná ó lè yí fígọ̀ sí tó wù ọ́ ọlọ́mọ èèyàn ó fi gbáwọ́ fọwọ́ gbárí mú pẹ́rú ìwé èwò lèrè kọjọ èyí táwà máa ń yí láyé ìgbà lọ. ẹ lè kọ́ ọkọ̀ èèyàn wọnú ìwé kẹ́ẹ̀tún ní ìkẹ́ yí ọkọ̀ ẹ̀ kúò kẹ́ẹ̀ pé òsì ń bẹ̀ má kẹ́ẹ̀ tí ń bẹ̀ láyé nù lọ́dọ̀ yín nu tọ́dọ̀ ọlọ́run kò kankan ò lè dínkù. Ape ẹwà wé ìmọ̀ wé tọ́lọ́run gbélé alọ́ ilá yóò ga dérò sọ bí ràtán wà lákàbí ràtán ní ilá aṣọ wa kò fi kankan lẹ̀ láì kọ̀ àti tó kéré tá a ṣe àti yìí tó tóbi ọ̀wájàdùn máa àmìlò àṣẹ̀rọ̀ ọlọ́run ní gbogbo ń tẹ́ ṣe láyé lẹ́rìí àwa yẹn sáà jọra náà ni ó ti ju ìtàn wí náà ọlọ́run ní wàhálà yàzùlẹ̀ mọ̀rọ̀ bùkà àdá ọlọ́run lọ́ba kò ní ṣàbòsí sẹ́ni ẹ̀kan lọ́wọ́ ní ṣàbòsí sí ẹnì kankan títí wulẹ̀ kọ́ mọ́ ọlọ́run nígbà bá kó wọn jọ Ọlọ́run níjọ́ náà ń tójú kálùkù ọ́ ti ẹ̀rí ọ́ dàbí ìgbà pé ìlàmù ìyá líbà fún ògbélé ayé rí. Tí nǹkan bá máa ń wọ̀n lèèyàn máa ń rántí, omi tó máa ń wọ̀n èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ ṣe wí náà kan. Ètò kéré ni wọ́n máa ń rẹ́ lásí, tómi bá ti bù áyà ọkọ̀ já ẹ̀kọ́ láwa. Hmm? yóò gbà látàn lọ. Kàálàmù ya ìlà nínà. Ọlọ́run gbogbo wa bá ti ẹ̀fẹ́ máa rántí pa àwáyé rí. Yóò jọ lójú wa pé bí ìgbà kan ló wákàtí kan lọ́sàn kan níjọ́ kan. Ìgbà lo wákàtí ọ̀sán kan lọ́jọ́ kan. Ní Ọlọ́run níjọ́ náà kálukú ọwà á máa wọn níwò àbùkù, a máa dára wa mọ̀ pé ibi ẹ̀yìn náà wà Ibi àbáyín rèé. Agbọ́dọ̀ fi múra sẹ́sí o. Kọ́mọ́dìjọ́ náà káwọn tí ò ṣe wọ́n mọ́ta arábàbìnà aláṣárì. Ọlọ́yàdùbìlà. ẹgbẹ́ gbogbo ẹgbẹ́ bàbá wí kíníkà àràmù àràmù ẹ̀rí bí ibi kan náà lọ́dọ̀ wá padà jáde. ṣé àgbẹ̀pọ̀ dá èèyàn fi gbọ́dọ̀ mọ́ múra sẹ́sìn sọ fún wọn ó sì rí wípé bí ọ̀run ọba tiẹ̀ burú fóun òun ti jayé ó ti yàtọ̀ fẹ́ni tí ń ti ń dọ́gbọ́n sọ̀rọ̀ ẹ̀ bí ẹ̀sìn ó jayé òtàrà tí wọ́n rí ọpọ́ ń jẹ́ òun kó sún sún sún kiri bí ayé òsì ń gbé kọ̀rọ̀ ṣe tí ọ̀dá. òye ọ̀nà méjì nú kọ̀rọ̀ ayé ṣe oṣù nírọ̀rùn wọ̀ mọ́ àjọ sí ọlọ́mọ sọ̀rọ̀ wà bẹ́ẹ̀ o kọjá lè sí ní èyí tí ó fi yọ wa nú tí fi yọ sí a oníkọjá fi sìnwó kọ́ wá ṣàánú wa o torí gbà yìí táwa yìí ìgbà àhàkányìn àhàkányìn ni tí a. àkànyìn kò kọ ẹ̀kọ́ wọ́n ti wọ́n ti wọ́n ti ọgbọ́ èèyàn ti wọ́n ti wọ́n ti wọ́n ti pákọ́ ní gbogbo òkè òkè àwọn èèyàn ti pákọ́ lọ èsì sí ni tí a yìí ẹgbẹ́ bí bí àwọn jìdíjẹ́ rí là ń ṣe ẹ lọ wo tàwọn tẹ̀yìn tí wọ́n lò gbá ẹ wò bẹ́ẹ̀ ti ṣe ẹ bá kí fún àwọn bàbá àtàná tíyẹ̀ntì ẹ̀ láwọn náà ń jẹ́ ewé àwọn náà ìjọ olórí lọ́wọ́ wọn tí ẹ bá ẹ̀yà ara èèyàn lára wọn lọ́wọ́ wọn. ewé ni wọ́n já ni wọ́n gún wọ́n èé mú ẹ̀yà ara èèyàn tẹ̀yìn èsì sí ẹ̀kọ́ yìí náà la rí tí yìí la rí lórí kí ara ọmọ èèyàn di ìṣiṣẹ́ oògùn fún yín ọmọ èèyàn. ẹ̀rù ọ̀bọ. oṣù mẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ́ ọwọ́ apc sí ẹ̀ ọwọ́ akọ̀dànù mọ́ná. bí wọ́n ṣe ń fi hà ó wọ́n fi hà bẹ́ẹ̀ ni o. yàtọ̀ ọ̀rọ̀ fún ìjọba ìlú. ẹ jẹ́ múra kámúra sẹ́sìn ọlọ́run wọ́n má bàa fi hàn láì dá lálìkì àmà wọ́n máa fi ra wọn hàn ní ti ẹ̀sìn kí ni níta ìdá yàtọ̀ ọ̀rọ̀ fún ìjọba ìlú. nù ibẹ̀ náà wà nù. àṣẹ́bì kan náà lájọ bára wa ọmọ ní àwọn àbá àti ẹmọ ń ṣe wá sí kiri nu àánú ó ṣe wá sí bẹ́lù ti rí lọ́sàánú wa o. sábà bá wà náà lẹ́bí mọ́ pariwo wọ́n ní kátà ilé ayé èèyàn ju ẹ lọ kátà ayé èèyàn ju rẹ̀ ó tó dọ̀rùn. ohun tí ó pa wá pọ̀ máa káfíìrì kàtàyé yànjú rẹ̀ òkú lọ́rùn rẹ̀ kó tó lọ́rùn rẹ̀ tó lọ́rùn ohun tí ó dá wá pọ̀ máa káfíìrì kàtàyé yànjú rẹ̀ kó tó lọ́rùn. àbáwá wákàrún. àwọn ni wọ́n fi ṣe wá àṣìfáyé ìgbé táwọn kékeré ti àná wọn ò kọjá àwọn bàbá àtàná tó máa gbọ́ sábẹ́ wọn ṣé bí wọ́n tò ní ṣe rí ní rí tí wọ́n bá wá ń sọ̀rọ̀ yọ máa pé sáà bàbá wa ti wá lọ sáà bàbá tá a dá wákàtí wọn tí wọ́n ń dá wákàtí kiri bí wọ́n ṣe tóbi tó níjà àfà ṣé wọ́n bá orí èèyàn lọ́wọ́ ṣe ikú tàbá wọn sọ̀rọ̀ pé tóun sí tẹ́tẹ́ pé tóun sí ọ̀dá ó pé ẹ̀ta bá tàbá máa tọ́ ọba tọ́ ọmọ pọ̀ ọba lọ́wọ́ àwọn bàbá wọn má gbégbé kú gbé mọ́ wọn máa tọ́ ọmọ pọ̀ ọba lọ́wọ́ wọn ìwọ lọ ẹ máa tọ́ ọmọ pọ̀ ọba lọ́wọ́ àwọn bàbá lọ́ba lọ wọn. yàtọ̀ àárọ̀ fún nàbẹ̀ ìnáwó. àbàtí wọn polówó polówó owó ọlọ́run káàkiri. wọ́n tó pa wọ́n pa abìnrin àwọn bàbá wọn abìnrin wọn mi. ọjà wọn bàbá bàbá rẹ. ọba èyí tó ọba jáwó tàbí nǹkan míì tí wọ́n máa á fi bàbá wa ń sọ̀rọ̀ ìjáàbù náà bàbá tó ọba nǹkan lọ́dọ̀ wọn nu a máa sọ̀rọ̀ ìjáàbù ọ̀hún a àwọn bàbá òun sì ṣe ẹ wa wọn agbọ́njú bá wọn nínú ẹ̀ dàgbà tó. Okay, ìmọ̀kú wà sí mi lọ rọ. Ah, wọ́n lẹ̀sìn ọlọ́run kú mi, ọlọ́run kọ́ bá ní kẹwọ́n. Wọ́n wọ́n wà kú wà, bàbá mi tẹ́ ti ẹ̀dá kọ́, mo súnmọ́ wọn pọ̀, bá mi àpá ńlá. Ó paramọ́, kò sí pé wọ́n sì gbà fọlọ́run àwọn ọ̀fẹ́ gbà fọlọ́mọ àfẹ́ gbà fọlọ́mọ ìwàkúwà ọgbọ́n àwọn bàbá wa bá wa bá wa gbà bá wa tọ̀hún bá ẹlẹ́ àmì gbogbo wọn gbà wa bá wa lè láyé ìyálájé gbogbo àwọn àfa àgbà ẹ̀sìn ọlọ́run ni wọ́n pàtàkì ọba máa pé nǹkan kan ni eh, abalọ́dà ń bàbá mọ̀ tó fìtì sọ́dà ń bàbá wọn àwọn tiẹ̀ ti mórí bọ́ tílíkà ń mà tún ọ̀dà kálá àwọn ìjọ kan làwọn wọ́n ti wọ́n ti lọ tiwọn tí wọ́n mọ̀ ni wọ́n fi sin lọ́hùn ó lè fi tiwọn jọ́ọ̀jì ara ẹ̀ torí nǹkan ti hàn sí ọ̀pọ̀ ní ìsìn ọlọ́run ó sì bẹ́ nìkọ̀ọ̀kan wá ọlọ́run ó bi kálukú títí wọn ẹnu tó hàn sí wọn náà fi sin lọ́hùn làhámà kásábátì ọlọ́run ní mọ̀wùlẹ̀ tirẹ̀ mọ́ wọn ọlọ́run ní tiẹ̀ tiẹ̀ ń ṣe àwọn ní ẹni wọ́n là kún mọ́ kàtàkùn tó tí kálukú wa ni ká mójútó gbogbo ohun tí a bá ń gbọ́ tí a ń wí fún wa ẹmọ́jà á pè ń rọ́ káyàrá máa ṣe gbogbo ẹ̀ náà láàrin òun láfi wọlé nu tábùsírò ní káyíra padà bí kò ṣe dé bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wa lábàdí náà nu gbogbo àwọn àbá wa kàkí àti fi wá tábùsírò eléyìí ọlọ́run lọ́kadà rà ní rántí ọmọ ìyá mi àwọn ló gbogbo sẹ̀mí ayé wọn wọ́n fi sin lọ́ni àti kékeré táwọn tó bí a ti jù á náà ni wáàsí ni ó ń ṣe kiri ọkọ yẹn kéré ọlọ́ ṣe wáàsí kò ní iṣẹ́ méjì tọ́lọ́n fi ní òtítọ́ lọ́n bá ní gbàbọ́ wọn ọmọ kéré ẹ̀ náà ló tún lọ́ọ́ bá lónìí yálà ní yíra padà sí ọmọ pé wọ́n bá tiẹ̀ ń pé kínní ṣé ọ̀rẹ́ mi tá ń sọ láàmú pé bí wọ́n bá gbóòórùn kù sí i afẹ́ ilé ìdáwọ́ àbájọ kádàdùọ́ ìrúkúri ló ń rí láwọn àpò ètò tó wá jẹ́ ọmọ ẹ̀ tọ́lọ lónìí. afúnmúra ni nígbà táwọn ọmọ ẹ̀sìn gbogbo wá fi lọ ọbẹ̀ tá a fi lọ kírun sí la ẹ̀sìn ni tí ọba jẹ́ tẹ̀sìn pàápàá fún àwa tí wọ́n bọ́ wájú àánú wọn kàn ń ṣe mí ni ẹ̀sìn náà bọ́ wájú àwọn gbogbo àwọn tí wọ́n wò pé wọ́n gbẹ̀yìn àwọn náà ni wọ́n ń kírun sí làwọn ẹ̀sìn náà fi ń ṣe àbátájọ́ máa wọ̀nyí gan pẹ̀lú ọmọ tá a ṣe lórí abájókòó lé wa máa kí á lé ni nípò tá a wà sí kí wọ́n wá kí á lé ọ̀fọ́ ni tọ́wá jẹ́ ti Yorùbá alùpùpù tó a máa ṣe gangan kiri àmọ́ kòrò àrùbọ lọ́hún àmójútó ẹ̀sìn ẹ̀ gbọ́n tá a bá rí bẹ̀ pátá àfilẹ̀ ni o àfi ilẹ̀ ni o ṣíṣe ẹkún kálukú sún bẹ̀ lónìí kálukú wa náà ṣiṣẹ́ kọ̀ọ̀kan ta yí rẹ̀ mọ̀rú ẹkún tí wọ́n sùn lẹ́yìn ẹ̀ wọ́n tójú ayé ẹ̀ mọ̀rú ẹkún táwọn èèyàn ó sùn gbọ́ ọba kú tán ọlọ́mọ sàlẹ̀ ìsànú ọlọ́run ni wọ́n máa dára wọn mọ́ ńgbà bá kó wọn jọ.

náà ní òsì lọ́nà o tó ní kó ní jálìkì àmà a nǹkan ti sọ o. kálukú níjọ́ tọ́lọ́run bá kó àjọ kálukú sábàrà wọn ni òun náà lọ́lọ́run ti sàárà fún nàbì yìí pé ara ara àwọn náà rí léyìí àwọn jọ máa ń ṣàìdá ni àpẹ ọmọ àwọn. kílọ̀ kálukú ọmọ lọ sáré bára wọn ni hmm. lọ́ọ̀fì ni wàhálà ó tàrá ibi zọ́ọ̀lì mú na máa kó fún náà ń dàrọ̀ bì í lọ́ọ̀ni jọtọ́ lọ́wọ́n bá dá wọn alábòsí tá a bá dá wọn dúró lọ́dọ̀ ọba wọn yàrìjì wo bá dùn ún mu yìí lábà dínìlẹ̀ káwọn la wọ́n jọ máa gbọ̀rọ̀ kálukú wọ́n jọ máa gbọ̀rọ̀ síra wọn ní ọmọ mi ní ọmọ ah lọ pàdé klọ́ọ̀bù. Akàtúnfẹ́ ah. ah. lẹ́hùn àti jẹ́rìí ayàtà kéni o. Ọlọ́run wọ́n máa sọ fáwọn àwọn chairman chairmanu ah, chairmanu ìdí ọtí múmu tí ó ra pálí ọtí kalẹ̀ fún ọmọ mú lọ́rùn àwọn tí ọba tí ọba jẹ́ pẹ̀lú wọn ọba rọtí ilẹ̀ ìṣòwò lọ́wọ́ wọn wọ́n lè má mutí àwọn wà á máa sọ fáwọn tí a máa tí a máa ń rọtí kalẹ̀ nílé ọtí pé. lọ́wọ́lá tí ọba jẹ́ ẹ̀yin burúkú wọ̀nyí jẹ́ ẹ̀rọ tí ìdálẹ̀ fún ọba gbọ́lọ́gbọ́ ẹ̀yin ni wọ́n máa fọ̀rọ̀ wọ́n máa ìdá ọmọ pé ó túnmọ̀ mí bí ọdá ẹ̀rọ ni fún náà Àwọn tí a máa náà wà, wọ́n dọ̀rọ̀ padà fún wa, Ọlọ́run lọ́mọ̀ rọ sójú. ma Wọ́n máa sọ pé ebá ti kalẹ̀ ni, sáwà lásán fún sí ilẹ̀ mi. Eléyìnlẹ̀ bọ́ bẹ̀ mú Ọ̀pọ̀ kí ìgbà lẹ́yìn náà fúnra yín tẹ́lẹ̀, àìsówó ni. gan sí mu. وقال الذين استكبروا للذين استكبروا lẹ́yìn pé wọ́n mọ̀ gbọ̀rọ̀. àwọn tí ò lówó àwọn ọ̀lẹ́ ọmọ sọ pé mọ́kírù léèlè wà ní. ètẹ́ ń sọ yìí ète ni ète tẹ́ ti parí ẹbẹ́ ilẹ̀ máa pa wá láṣẹ. pé ká ṣe kèfè rí tọ́lọ́run ká mú ẹlòmíì lẹ́yìn ọlọ́run ẹbẹ́ yìí tẹ́ ń pa wá láṣẹ rẹ̀ rí. ọlọ́run tí gbogbo wọn bá rí àbá yìí wọ́n pariwo àbámọ̀ àbámọ̀ àbámọ̀ ti tẹ̀ tẹ́ bá rí à. Ọlọ́run níjọ́ náà lẹ́rí àgìláàlà àwọn ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí wọ́n fi sí ìyàn lẹ́sẹ̀ yóò sì gají ọrùn ẹ̀. Ọlọ́run ṣàánú wa, mọ́ sí wálẹ̀ ní ìyànjọ́ àlìkà máa sí láyé ọlọ́run ni wọ́n fi sin alátẹ̀sẹ̀ yóò sì ga dí ọrùn ẹ̀rírú ẹ̀rí. ọlọ́run láyé sálábòsì àní jẹ́ nìkan àní sẹ́ nìkan lẹ́sàn-án fẹ́ kankan àfi jẹ́ bá ṣe jẹ́ bá ṣe láàbì san kálukú lẹ́sàn-án kálukú wọ́n ṣeré o a ṣeré o ká giri ká yíra padà. Ọlọ́run ló ti pọwọ́ fò gbogbo ẹni tó bá pẹjọ́ tí ó pàdé Ọlọ́run tó pè nírọ́. Alladhina kafaru, alladhina kadzabu bi liqa'i Allahi wa ma kanu muhtadin. Ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n bá pẹjọ́ tí wọ́n bá Ọlọ́run pàdé nírọ́, Ọlọ́run ní wọn ò jẹni tó mọ̀nà. Wa imma nuriyannaka ba'da alladhina 'iduhum ọlọ́run tó wá padà sọ́dọ̀ ànábì hmm. nàpá wọn tí ọ̀gbàgbọ́ ní bọ̀rọ̀ wọn bọ̀ kó tó sọ bí ọ̀ràn wọn jà sí ọlọ́run nílé ànábì mọ́ banújẹ́. ọlọ́run ní bọ́ bá wu àwọn ọlọ́run a lè jẹ́ kí ojú ẹ̀ ó rí ìyà tá a fi pamọ́ fún àwọn tí ọ̀gbàgbọ́ hmm. kájọ orí kò rí báyìí bọ́bá sì wà lè ti mú wọn gan kúrò láyé ká tó jẹ wọ́n yà. Ọlọ́run ní ìṣẹ́rí sí wọn padà ọ̀dọ̀ àwọn ọlọ́run ní. Ọlọ́run ní má bànújẹ́ gbogbo tí ó ń ṣe làwọn ọlọ́run rí. À ń fìyà pamọ́ fún àní. ó bá wù lè jẹ́ kó orí díẹ̀ nú yàtá fi jẹ́ ó sì jáná bí orí lọ́jọ́ ogun bádà ọlọ́run jẹ́ kẹfìrí yíyá mẹ́ẹ̀ táwọn ọgbọ́n ò lè gbàgbé ọjà orí ọlọ́run fi hàn mẹ́ẹ̀ ọlọ́run bá fi hàn ọ bá sì ẹlòmíì inú wọn a lè ti pọ́ tán a lè ti sọ́dọ̀ fìyà rẹ̀ tá a fi jẹ́ ká tó fi jẹ wọ́n. ẹyẹ pé lẹ́yìn ìgbà bá ànábì tán látò jẹ́ kó rí ya wọn ìyẹn níjọ́ àlìkíyàmá. ثم gboo شهيد على ما يفعلون. ọlọ́run lẹ́mi ọlọ́run ní jẹ́rìí gbogbo ohun wọn tí wọ́n ń wàlùkúlù tí lọ́hùn ọba ọlọ́mọ ọ̀rọ̀ sọ hmm, kò pé wà lọ́hùn ọlọ́run ní súnmà káfí mà hmm. wípé nǹkan yẹn ọ̀hún dá lérí iṣẹ́ tí wọ́n ṣe ni. dàlálà pé yọ pẹ́. ká tó jẹ wọn ní ìyà ọlọ́run lémi ọlọrun mò ń rí gbogbo tí wọn ṣe náà. wa li kulli ummatin rasul. ọlọ́run nírẹ̀ ànábì èéṣe èéṣe èéṣe àdáálẹ̀ kádàálẹ̀ nínú ìran ni níṣẹ́ máa kọ̀ náà fi wí àyà náà ní tún jẹ́rìí ẹ̀ wí bì ànábì ní máa kún tóbi di àmì náà rùn sólè. wàlá àdìrí máa yóò fọ́ alùbí wàlá bìkún ìní àtàbíwò ilá máa yóò ha ó náà lọ́lọ́run tún wí fún bí ìpèrè ànábì mọ́ banújẹ́ ìwọ ká kọ̀ọ̀kọ́ rán sáwọn ìjọ kan àti gbogbo òjọ tí ń bẹ láyé làmọ́ rójìṣẹ́ sí bẹ́ẹ̀ sì wọ́n rọ́nu ìjọ kan làwọn èèyàn núhù àrántí wọn kò ń rọ́ ìjọ kan làwọn èèyàn ànábì Ibrahim arantiyan wọ́n pè ń rọ́ òjíṣẹ́ ni bẹ́ẹ̀ bá mọ rẹ̀ ẹnu ètò wípé máa bì í sí ìlú láti àǹtún iṣẹ́ ni ó ti dòjíṣẹ́ kí làwọn òṣàtẹ́ ń bọ̀ yìí ó ń jíṣẹ́ àbí òjíṣẹ́ ń bọ̀ yìí. ọlọ́run rọ̀hún náà sáwọn èèyàn ẹ̀ òjíṣẹ́ náà àwọn èèyàn anábì Musa ìjọkan ni wọ́n ara sí wọn àwọn èèyàn anábì Yusuf ìjọ wọn náà àrùn òun náà ó náà jíṣẹ́ bọ́ọ̀bá ọ̀bá mọ́sẹ́ nínú ẹ̀wọ̀n ó náà ọmọ ìyá mi sì tá àjọ wàánú àjọ wàánú ẹ̀wọ̀n àríbábú mùsàfàrí kùnà ṣé ọlọ́run kétékété yẹ́lẹ́yẹ́lẹ́ ṣé lọ́yẹ̀ ká máa sì ní amílílà òmìnira àbọ́lọ́run ọ̀kan ṣoṣo ó jíṣẹ́ àbí ó jíṣẹ́ náà jíṣẹ́ kan táwọn ọlọ́run ní rọ̀súnlú gbogbo òjò lólójìṣẹ́ tiẹ̀ ẹta rán sí wọn kódà bí ọba sí òjíṣẹ́ ọlọrun malaye bó ṣe mú mi ní kárán táwọn náà bá ti jẹ́jọ́ tó ṣiṣẹ́ ìfi iṣẹ́ rán ni gẹ́gẹ́ bí òjíṣẹ́ bá ti dúró ebi ilobi bí wàjá ni a tún sọ lè má di iná tí rọ́ṣùn yá sáá. kọ́ọ̀lá tàbí ó lè mọ́ ìsàlìyàn ìtàbí ó máa ń la ayẹta àlùkù ọlọ́run náà sí á ní bódò làbí bátàrọ̀ ní kò sígbà kan tíjọkọ́ ọbẹ̀ táà ní rẹni tí ó máa pẹ̀sọ́nà wálé kó lè ó mà tí rọ̀ sún lóòrùn ọlọ́run ní gbogbo òjọ pátá gbogbo àwọn èèyàn láti rán òjíṣẹ́ sí. fàìdájẹ́ ọ̀rọ̀ sùlù hùn. ọlọ́run ní gbogbo òjíṣẹ́ wọn bá dé wá bá wọn. òbí ọ̀bẹ iná òun bíi fífì. ọlọ́run láwọn òjíṣẹ́ náà kò dí yàbẹ́ iná òun bíi fífì. ìwà òun láàyò àwọn òjíṣẹ́ wa àwọn èèyàn sálábòsí kò dí yàbẹ́ iná òun bíi fífì gbogbo tá a fi rán wọn wọ́n ṣe ní dọ́gbandọ́gba. wàhùnmù àwọn òjíṣẹ́ ẹ̀wọ̀ ìṣàbòsí ilé ó fi jẹ́ pé ẹ lè rí wọn kí wọ́n beere nǹkan lọ́yìn táwọn òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́ máa ń rántí tó sì sí òdodo wọn á béèrè nǹkan lọ́yìn. ti béèrè nǹkan làbòsí ó ti máa béèrè torí ẹnu èé kèé gba nǹkan kọ́mọ́tì ọba gba nǹkan tó ń ẹnu ọmọ láti sọ̀rọ̀ odò fóun tọ̀hún mọ́ òjijì ọlọ́run wọ́n sọ wípé àwọn òṣèré kí ní àbẹ́ẹ̀rẹ̀ owó ọ̀yà lọ́wọ́ yín ní àjíríyà ilà làbí fàtàrà níbòmí náà bó ti fẹ́ gbéhùn owó ọ̀yà mi owó ọ̀yà tàwátàwà máa ń retí ẹni tí máa ń san lẹ́ni tó rán wa lọ́lọ́run a sì máa ń san tó bá san gan yọ kọjá ní tó retí lọ́dọ̀ àwọn èèyàn tọ́lọ́n bá sanwó tọ́ bá fà wà ní lo ìgbà ayé lọ kó tó kó wọ́n mọ̀ bọ́ yọ wá sanwó ẹ̀ fún ọkọjá ní tó èèyàn lè san. Ẹ̀yin èèyàn mi èmi olówó kan ti ń béèrè lọ́wọ́ yín. Ẹni tó ní ẹ̀san sẹ́ẹ̀mí tó lówó tó lè fún mi, òun lọ́lọ́run. وما أنا بطارد الذين آمنوا àwọn ètò ìwé garun wọn ti bẹ lọ́wọ́ àwọn èèyàn wọ́n kòkòrò wọn ni fi rí ṣe náà fi rí góńgó bá ti ń garun wọn ti ń bẹ lọ́wọ́ àwọn èèyàn ó lè rí jẹ́dé góńgó ọ pọ̀jú kòkòrò rẹ mọ́ tọba máa wọ́n á ságbé kiri tó bá ti lè jíṣẹ́ ọlọ́run. náà bá mọ̀ pé ọbẹ̀ jíṣẹ́ ọlọ́run ojú okòrò ọ̀pá mọ́ torí tí ọba ti rí bẹ́ẹ̀ ọ padà máa rí pápò tí ó máa wà nù tó ṣe àbòsí ọ wà ọ máa fa wá àṣìyá lórí àwọn tí ò rí nǹkan fún ọ ṣùgbọ́n tó wá ti dọ́dọ̀ àwọn tí ń rí nǹkan fún ọ gbogbo tí wọ́n bá ń ṣe ń lọ dà. oní ọ̀dà tóró ti gbe ẹ̀mí lé nwa. inú wa tiẹ̀ làwọn ànábì ọlọ́run èéfi gbé ojú lẹ́nìkan jọlọ́lọ́ débi ń pa wọn ọ̀pá wọn náà ẹbí ọmọ ọdọ pa ànábì Ọkpa tí ò rí orí nǹkan jẹ. Hmm. látọ̀ fi sinmi tòní kọ́mọ́ tí ìjọjá àṣemọ fáwa náà gbogbo àwọn tó kádàrá àṣemáṣẹ́ ẹ̀sìn ṣé wà Sulaiman ó náà ṣe tàbísírù báyìí rọ̀lẹ́ àná ó ṣe tó ká sámù kọ̀mọ̀ pé òpin ètò òun ó ṣe nu kọ̀mọ́. ọlọ́run bá ní dáríjì ọmọ ìtawà náà ṣe káàfi ní tèmi ìmọ̀ àmọ́ kan láṣẹ fi dárò wa ti àná dárò òun náà lónìí. ọ̀hún láàyò rírà ọlọ́run láà ní sàbò wọn à ní sàbò sí hàn sí. Àwọn kèfèrí ọ̀rọ̀ àwọn àṣọ fáwọn ànábì ọlọ́run pé àdéhùn tẹ́ ń wí yẹn, bóyá déhùn pẹ́ ẹni tí ọ̀bá sí lọ́run yóò díyà, tàbá déhùn jọ àkójọ tí ṣe jọ àlìkìyàmà. Wọ́n wà máa bá àwọn ànábì wọn léèrè péjọ ní òde. Ìkùn tó ń sọ dèfì. tọba jẹ́ pé òótọ́ ni iṣẹ́ ń sọ ọlọ́run ní kúlí. ọlọ́run á padà bẹ̀ lọ́la à ń ni. ọlọ́run ní rẹ̀ ànábì sọ fún wọn wípé fún sí àwọn ànábì ọlọ́run àwọn ó lé mi èmi èmi sí ọlọ́run nǹkan pa kí aburú ọmọ ṣe mí nǹkan pa ẹ̀fúnra mi hmm. nǹkan kápá àti fi àǹfààní kan síra mi. níbẹ̀rẹ̀ àbá àkọ́jọ pé àwọn òrí kálàmù dọmọlẹ́kùn àti kọ́ńdúkọ́ńdú tí ọmọ pa àfa lọ bá wí wáyẹn ni. ọmọ pa àfa lọ bá wí ájì ọ̀dà mà àwọn ànábì ọlọ́run àwọn èèyàn halẹ̀ àwọn èèyàn dẹ́rù báyà. gbogbo tí ń bẹ lọ́dọ̀ ni oore ni fáwọn èèyàn kọ̀sàbùrú lọ́dọ̀ ń gbọ́ ọmọ èèyàn ti bẹ́sù jẹ olódi pé ń fi àlùkùránù bẹ́rù báyàn wọ́n bẹ́sù mú ní àwọn òkè látẹ̀yìn ó ṣe mhm. àwọn ànábì ọlọ́run ní ń sọ̀rọ̀ yìí wọ́n láwọn ọ̀ká pa káburúkọ ọmọ sàwọn tàbá wo ó fi àǹfààní ṣeré àwọn ilá àmọ́ ṣáàlá mi bá fẹ́ ni ìtọ́ba fẹ́ kó ṣèèyàn láburú oní ó ṣe ìtí ọ̀bá bí ó ṣèèyàn láburú bí gbogbo ayé dì pàápàá wọn ó ọlọ́run ní kálukú wa ló ti nígbà tí ẹ̀ lámàrí lọ́pàá lámàrí ò tó pa wọ́n pààrọ̀ ọmọ ni bọ́ bá jẹ́ kó wọ̀ lọ sa tó èkú ọlọ́run ní o ṣe déédéé orí ìbúrú ẹ̀yìn àsìkò tí ó ní tí ó kú nítọ́ wáásà ló fi rò pé lọ́jẹ́ ìwọ kọ́ pa. bọ́ọ̀ bá sa yóò kún gbà náà. láwùsọ̀ gbára lè kọ́ tìlù làmáta lè mọ̀kàn. sẹ́ni tó lòun lòun pààyàn bá lè ṣe sùúrù díẹ̀ ni àsìkò tẹ́ni tó ọlọ́ọ̀pá òní yóò líkúlì ọlọ́run ní gbogbo kálukú ló ti nígbà tiẹ̀ ọlọ́run ní ti gba kálukú bá ti tó ṣe sùlámánù ó gbìyànjú ẹ̀ lánàá tí ọmọ pásìkò ló ti tó nígbàtí ń fi ìlú pé ah, ọmọ rẹ̀ ń láti inú wà ó ní wọ́n máa sáré gbóhùn lọ kọ̀mọ̀ pásìkò ló ti tó kò débẹ̀ tó lọ́wọ́ fún mu. ẹni ó lè dá sásìkò èèyàn bá ti tó ẹni ó lè dá wákàtí kan padà ń bẹ̀ tí ó pè kó o tún lòkun kò sí. apá dókítà ọ̀ka kò sí dókítà ọ̀hún. apá oníṣègùn gan ọ̀ka kò sí oníṣègùn ọ̀hún àìmọye bàbá àbíyè tọmọ ń kú lé àìmọye ìyá àbíyè tọmọ ń kú sí lọ ọlọ́run ní tí àjálù bá ti dé yàtàkìrú nàtàtà wọ́lá yàtàkìrú alhamdulillahi rabbil alamin adúpẹ́ arójú ara yèwí tó ní àmàrójú ara yìgbọ́ tó ní yá rójú kàrà yèwí tọ́lá arójú kàrà yèwí tọ́lá arójú kàrà arójú kàrà yègbọ́ tọ́lá وإذا Bàdá dábà múlẹ̀ kúlẹ̀ àrídí nàbí. Àrídárídà náà ní mẹ́kọ́ mẹ́tí ló ń lò mí kìdá. Akọ̀ bá ṣàrọ̀ sí dùn sọ ìbẹ́lì mọ́ mi. Àfà